رب العالمين خلق السماوات بغير عمل أحمده وأجزله وأشكره على نعمه ولا مبارك وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير فأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جل خلقه وبهذا أوصى الأولين والآخرين قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله حمدا لربنا على أنه تعبدنا بعبادة عظيمة يكفر بها ذنوبنا صغيرها وكبيرها وظن لكل من صام بهذا الشر إيمانا واحتسابا أن يغفر له ما تقدم من ذنبه وما تأخر إن شاء الله تعالى وأن من صام هذا الشهر إيمانا واحتسابا وقام ليلة القدر إيمانا واحتسابا رجع بعد إنجاء هذا الشهر من ذنوبه كيوم ولدته أمه وكفى بهذا الشهر شرفا كان لله سبحانه وتعالى في كل ليلة من لياليه كنت من النيران نسأل الله الرحمن أن يجعلنا وإياكم منه تقايا النيران فإن شاء الله الرحمن خطبتنا في هذه الجمعة تدور حول بعض المفكرات وما اختلف أهل العلم فيها من هذه المسائل إن شاء الله تعالى فقد فرض الإسلام سنة حتى رأي في كرات النبي صلى الله عليه وسلم أن تعرف من قوة wọ́n bá sàrí fún kí àtàlẹ́ wa bá sàrí fún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn alákọ̀ọ́lámọ̀ tó wọ́n ti pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ ń fi fún àwọn tọrọ sáájú wa nìyẹn ó náà ló fi ìsàntẹ́lẹ̀ fún àwọn náà ìwé ká bẹ̀rù àwọn ń bẹ̀ gbogbo tí ó fi rọ̀ lọ́rùn àti ọ̀nà tí ó gbé ìsẹ̀mí wa gbà tí ìbẹ̀rù rẹ̀ tí ó fi bí ọ̀ lẹ́gbẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ní kọ̀rọ̀ àti gbangba wa mẹ́sà àti tawọ́lọ̀ rẹ̀ kọ́lá dẹ́kun sọ. àdúgbàdà lọ sùn hánú wàtàlá tó fi irú rọmọdọ́nì tó fi kí àwa mùsùlùmí láti lè bá a máa fo ẹ̀ṣẹ̀ wa mọ́ láti lè bá a máa sún wa mọ́ ọlọ́run wa láti lè bá a máa jí a máa di àtúnbí kó o lè ní gbogbo àwọn àṣìṣe wa dá àti ṣẹ̀ṣíwájú àwa ń bẹ̀ẹ́ kọ́wọ́ láti kò sọ̀rọ̀ nínú àwọn tí ó ti gbọ́kùn náà lọ́rọ̀ wọn kó sí ìlú tó parí kọjọ́ ọgbọ́dẹ́mi àtẹ̀yìn káwà mẹ́. ìyàwó ní ìlànà rahman ń báyìí a sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn nǹkan tí ó lè jáni ní ààwẹ̀ àtàwọn ìtàwọn èèyàn kọkàn sí àti ìtàwọn èèyàn fi kọkàn sí. àkọ́kọ́ tí a bá ní ùsùlù nǹkan tí ń jáwẹ̀ àwọn àfáà kò jọ sórí nǹkan mẹ́ta sáà ní alẹ́sìn ni tí wọ́n fi kójọ sórí nǹkan mẹ́ta kí sì ni nǹkan àkọ́kọ́ gbóná ní àkílù jíjẹ wàṣíọ́kù àti mímu wàlìjìmá àti ìsúná obìnrin ṣáwà wọ́n ní bọ́lẹ́tìrì wọ́n náà rí nínú àyà àwọn tó rí nínú hadith àkọ́kọ́ nínú sọ́tù ìbákọ̀rọ̀ àwọn sùkárù tó ń bá ń sọ̀rọ̀ wípé àwọn òbí lẹ́yìn ṣèkọ́rọ̀ yìí fàlì ánà bá ṣe òun tẹ́ ẹ bá ti sinú kátó ọ̀rùn bá ti wọ̀ ẹlẹ́tọ̀ àti máa sọ àwọn obìnrin wabtagu ma kataba Allahu lakum wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajr Allah subhanahu wa ta'ala ní ẹ máa jẹ ẹ máa mu títí tí ó tún pé àlùmájáde ó tún là ní ìdajì ọjọ́ kejì ìdá ajá yìí pé ẹ má sùn lóbi ẹ máa sùn lóbi tí òun bá ti wọ̀ ẹ máa jẹ ẹ máa mu nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ní gbòǹgbò òun náà sì ní asàsáàmù tí ń sọ wípé ó fi ń gbé àwọn ẹnìkọ̀ọ̀kan wá ní láńkẹ̀ pẹ̀lú gbólóhùn jefferson sọ wípé alọ́mọ̀sọ̀gbìn àkóso ní rí bẹ̀rẹ̀ sí ní san láwẹ̀ lẹ́sẹ̀ tó pọ̀ yẹ́dẹ̀ àkùtọ̀ àmàwò wáṣàrọ̀ ọ̀gbàwò wáṣàwọ́dáwò mi ajẹ́ wípé ẹnfàǹsì náà ìdórí ìlànà sọ̀rọ̀ àwọn aláàdì tí náà wẹ̀lú nìyẹn àti wá gbọ́ jíjẹ mímu mọ́sùwọ́de ṣùgbọ́n àwọn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sákọ̀rọ̀ àkọ́kọ́ a gbọ́dọ̀ jẹ́ a gbọ́dọ̀ mu tí àgbàjáde bá ti là tí tó rọ̀ ń gbé wọ̀ àwọn àfáà wa ní haliyashmalu hadal qawl ma yanfa wa ma yaduru wa ma nafa fi wala darara sí ẹ má jẹ má mu yìí ṣé tó kọ́ ọ́nú nìkan ni oúnjẹ tó bá lè ṣe aláǹfààní abẹ́ ìdókòrò lè tó bá lè fara níyà abátẹ̀ tó lè fara níyà àtẹ̀tí ò lè fara níyà ṣé nǹkan yẹn kó bẹ̀ àwọn àfa wọn pín sí méjì lórí àlàmáyé àkọ́kọ́ káwọn sọ̀rọ̀ tí wọ́n pín sí àwọn oúnjẹ ò lè ṣe aláǹfààní àwọn oúnjẹ tá a ti tẹ́lẹ̀ búrẹ́dì àti mẹ́mẹ́ wọ́n jẹ lọ́sàn wọ́n mú bí ọ̀wọ̀ wọ́n mú jíọ́sìn èyí tó lè kó ìnira náà báyàn sìgá igbó ọtí kéékùnlẹ̀ sára lè tẹ̀lé ọtí ẹ̀tọ́ wá wà lọ́nà ákájú nínú rọmọdọ́nì tó lọ́nà mi lè gbọ́ sí pé àwọn ah, ọyọ àwọn oúnjẹ àlálẹ̀ nìkan ni ọlọ́run ní kaláwì ọmọ jẹ kó kúlẹ̀ ìdájẹ́ lè dájẹ́ lẹ́gbẹ́ máa kúlẹ̀ jẹ́ ìjẹ́nu sáyẹ̀ kò sí wàhálà àbí nǹkan tí ọ̀sàǹfààní ó kí ọmọ àjọṣọba àti bẹnu epo mẹnu ní bí n ṣe ló bá kó sí ní ọ̀nà ọ̀fun nígbà ẹ̀sùn tí wọ́n bá ti dì sínú ẹ̀mú kó pọ̀ yọ̀ ọ́ bá ètò wálẹ̀ sí ẹ̀lùwà ló ń tọ̀ ìjábà bí ọ̀jàbá wọn àwọn apá kan àfa sọ wípé gbólóhùn ẹ má jẹ ẹ má mu kò ní máa kó nǹkan kan nínú jẹmúmu ilà máa yóò bọ́ àlìjísímà àfi tó jẹ́ pé jíjẹ rẹ̀ yóò fún ara lóúnjẹ ẹ ń bá gbé kóró ẹ̀dọ̀sùnbá mi ní ìsìn ara wo ni nǹkan yóò fẹ́ fún lóúnjẹ òwú aṣọ ọ̀rọ̀ agbẹjọ́wọ́ tó wọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ ó ti fi ẹnu pẹ́ẹ́pẹ́ tó ti fóòrò rẹ̀ wó fóòrò rẹ̀ wó lọ́wọ́ kò sóúnjẹ kankan tí fóòrò jẹ́ mbẹ́ pápá kan fún aṣọ pé gbogbo nǹkan tí ọba ti mú ní dáàbò ilẹ̀ jẹ tí ọ̀sán lóore wá kò já àwẹ̀ wa wà ní ọ̀rẹ́ olùdíje àádọ́gbà àrùn gbóòlù tẹ̀sán tọ̀sọ̀ tí a lọ́sọ̀rọ̀ tọ̀sọ̀ máa wípé wọ́n kú lu wáṣọ́ọ̀kù bákan náà ẹ̀ sì gbọ́dọ̀ jẹ ẹ̀ gbọ́dọ̀ mu tó bá ti di wípé ẹ ti kú òní pé òòrùn wọ̀ káfíńtàjáde ti yọ padà tí ẹ̀ mọ̀lẹ́ta yọ padà tí ìgbà tí ẹni tó bá lè kù sí lọ́nà ó ṣe ní àǹfààní ni o kò ṣe ní àǹfààní ni o ó ti já àwẹ̀ yín mọ́sálà yìí àwọn àfa wa fà á pọ̀ láàrin ara wọn ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tún jẹ́ ògbóǹtarìgì nínú ìmọ̀ ẹ̀sìn tí a ń lọ ní wípé gbọ́dọ̀ yìí ó gbogbo tó bá ti fi bọ́ sí ìyàn kùn oko onú o ọwọ́ sekùn láǹfààní ìsàlẹ̀ lọ́hùn kò sekùn láǹfààní ìsàlẹ̀ lọ́hùn kò sí tọ́káwà ẹ ń bá gbé kóró ẹ̀tẹ̀sùn báyìí yóò san àwẹ̀ rẹ̀ padà eléyìí náà sì ni ìtẹ́mi náà ní ìsìn náà insha Allah ta'ala ṣùgbọ́n aṣọ méjèèjì táwọn àpá aṣọ ẹni tó bá máa kọ́ èrè ìlú fẹ́ múlẹ̀ lọ́nà yọ ọmọ ẹ̀rí tí ó fi èso fọ́nà sùpánà wáyé pé nígbà gbogbo ẹ̀ di oríta méjì ẹni tó mi yà sí ọ̀tún òlélẹ́yìí o ní tí òde yà sí ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òye múyànlá gidi ń bẹ̀ níbi tó bá ti di wípé pẹ̀ka àpò ìrẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì àṣàrò nǹkan tó bá lè jẹ́ wípé kò fẹ́ ẹnu dé inú àgbẹ̀dù ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ àlùmọ́kídà àǹtọ̀rí ìdìlà àmì ìmúlọ́gbàdé agbẹ̀dù èèyàn sóun náà já ààwẹ̀ ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tí kò dìdì ni àwọn àfáà ni tó bá jẹ́ pé nǹkan kan tó bá gba imú bọ́ sí mẹ́lídà wa agbẹ̀dù wa òun bá ni nǹkan yìí náà yóò máa já àwẹ̀ yálà omi ni o yálà àkàǹkàmù náà ni o yálà epo pípàdípa àwọn ìwà pọ̀ lọ́sí àyàgbọ̀n lè já àwẹ̀ padà ẹgbẹ́ mu lòkè tàbí ẹ̀dá gbogbo ẹ̀ ẹ fi ìpàgọ́ ìlẹ̀ ẹ máa ra rọ́ ẹ máa ká sí mú àbí kòkòrò kan ló kó sí mú nígbà ẹ bá rí kí ni ẹ̀rí wa lórí ilé yìí àwọn àfáà jẹ́ àgbègbè anábìsọ̀tọ̀ lọ́rùn àyọ̀sálá olùlọ́ba lè rọ́ǹdì àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kí ló fi rọ́ǹdì òun náà ní hadith alaqi ibn sọ́bọ̀rọ̀ rọ́bì yàlláhu dáná lọ alẹ́ sọ fúnra mi sọ fún sọ̀hábí wà jẹ́bi lọ́kàn wípé wà bá a ní kìrìsìtì ìṣà tó o bá ti ń sálùwàlà máa rí pé omi mu imú imú rẹ dáadáa ìlà àjẹkù nàṣọ ìmọ̀ àfi tó o bá gbáwẹ̀ òun nìkan ọba síbẹ̀ bọ́ọ̀nù àti ọ̀bágbáwẹ̀ àṣetùmẹ̀ ni wípé ntọ́ba lè gba imú náà bọ̀ sínú agbẹ̀dú ọwọ́ àti nǹkan tí ń jẹ aláwẹ̀ ní àwẹ̀ kájọdé ìjẹ́ kí omi tàbí sàrànà kó du imú àdí ìwà lórí ẹ̀ ṣùgbọ́n tó tún wá jẹ́ ákẹ́lù tó tún rìnlẹ̀ jù rẹ̀ ó ní ìgbà tí ẹ̀mí kọ̀ọ̀kan wa tá a bá ṣẹ̀ṣẹ̀ jì ní ìdajì alẹ́sàn wípé káàrí wípé omi dunu imú wa dáadáa ilá àyàtọ̀ bá jẹ́ wípé àlùwàlá yìí lẹ́yìn ìgbà tí tòlú lè fájìrì ní Ramadan ó ti ṣẹlẹ̀ tán ó là ń sálùwàlà ó ní ká ara ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì wàyí ńlá akunlẹ̀ ní ìdí kájẹ́ kó ní ó do imú ní èdè èsè déèyàn ọ̀fà àgbárí tí ó èso yàn máa kásùbà àjọ́nà tó jẹ́ ń sọ o nítorí kíni ṣẹ̀ríkọ́n ìwà máa ń sùn sínú ohun ẹ̀dẹ̀ wa láti lè bá a fi fọ átàrù rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé èèyàn náà ni wọ́n máa pa òkúpa sínú agbárí fún yàn asan di orí wa wípé tẹ́ ẹ bá ti ń ṣe àlùwà láyé kò sí òsàn ìjọba sì ní ìdájí kẹrin pé ẹ jẹ́ kí omi ó dun imú yín dáadáa àwọn àfọ àwọn amọ láti mọ̀ wípé ńlá nìyẹn ṣùgbọ́n ńgbà tí ẹ ti ńgbà tí ò ní ààwẹ̀ kan ti ń dà àbí ní wà báyìí kì í ti nígbà tó di wípé yọ mẹ́ta nítorí méjì ẹlẹ́ẹ̀kẹta àlẹ́ ìtẹ̀kọ́ọ̀dù kéèyàn wá ọ̀nà tí nǹkan lè bà dé inú agbẹ̀bí tàbí ara èèyàn kọ́ wá jẹ́ láti òmùsù òyìn ń pè ní àlẹ́ ìtẹ̀kọ́ọ̀dù ìtẹ̀kọ́ọ̀dù ìdáwáwù ń méjì sí ni àwọn àfáà pín sí àwọn apáta àfáà ní ní tó bá lè gba ibẹ̀ náà bọ̀ sí agbẹ̀bí kò sí ọmọdé bẹ́ẹ̀ dáa òun náà yáwẹ̀ àwọn apá kan àfáà ní pọ̀ yáwẹ̀ àwọn tí wọ́n lọ jáwẹ̀ wọ́n mú lùtọ̀ kan wá wọ́n ní àlejò kan àwọn gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe tó jẹ́ oògùn tí wọ́n ń gbé gba òkùnsù iṣẹ́ méjì ní í ṣe ìmí ń bẹ ní tẹ̀síkìrì àrọ́rọ̀ èèyàn níbà láti lè bá lè kí ara tí ń gbóná yìí ọlọ́ọ̀lẹ̀ ń bẹ ìmí ń bẹ tí ń ṣiṣẹ́ oúnjẹ nínú ìwòsàn yóò yóò ṣiṣẹ́ oúnjẹ mọ́ nǹkan tí ó ṣe wọ́n ní tọ́ba ti jẹ́ ìjọ́ tó sí oúnjẹ máa ọjà àwẹ̀ kágbé ìjọ́ ni sí ìjọ́ ọjà oúnjẹ máa ní ọjà àwẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ó lè sí fi ń se lọ gbogbo tọ́ba lè rí pé paracetamol kankan ní sọ̀rọ̀ níyà bíi capsule tó ọwọ́ mi báyìí nítorí pé ìgbàgbọ́ mẹ́rin máa sá fún ṣùgbọ́n wà á gba ìdíkìbọ̀ fún àrọ́sọ̀rọ̀ tí máa ń lò sábàbí dáadáa irú eré ìtọ́jú pàgbàlagbà lẹ́yìn àbálòpọ̀ ọ̀nà gbogbo ọ̀nà tí nǹkan bá bà guide wá sí Mẹ́rídà kọjá ààwẹ̀ wàhádà rọ́ọ̀dù ṣẹ́yà àdáhùn ibùdó tèmi yàrá fún ọmọ ọmọ tààrà táwọn afọ àti pàápàá tí èsì mọ́sálà kékeré kó tó di pé ṣé òun wá sọ wípé gbogbo ẹ̀ pátá tó wá lórí àlámàrí táwọn èèyàn ń sọ ìsọ lásán ni kò sí ẹ̀rí gbòógì báyìí látọ̀dọ̀ ṣáárì lórí irú ọ̀nà èyí tó dẹ́sà àwọn òtún ní ìsìn kí nǹkan gba imú wa àárí ẹ̀rí rẹ̀ láti bí hadithi alabi ibn Sabra radiyallahu ta'ala anhu àrọ́ eré ìlú ní ẹgbẹ́ kan lára àwọn nǹkan tó jẹ́ wípé ó lè fàtọ́rọ̀ aláwẹ̀ òun náà ni alistimu náà kí èèyàn wá ọ̀nà tí omi ìjọmọkùnrin tí ó fi gbàgbóòdì lọ́sàn-án àwẹ̀ kéèyàn máa ṣe masturbation ajima àwọn àfa àwa mẹ́rẹ̀ẹ̀rin wò ṣe méjì kàkà jùmúra lèrè mi jùmúrù ta tún sọ yìí ó tún ní pàápọ̀ nítorí pé gbogbo àwọn mẹ̀gáyì pàtà àwọn ọ̀dọ̀ ìríyà nìkan ní ọkọ̀ lápá gbogbo àwọn àfa àníyàn pàǹtò pé ìwọ́ ọ̀nà tí omi ara yóò fi bóde yìí ní ìjọba ọkùnrin tó sì gba àwẹ̀ ọjà àwẹ̀ ṣùgbọ́n àwọn tọ̀ọ̀dìríyà àwọn ojú ọ̀rọ̀ rèé ilà wà bá ṣe inú ọ̀rọ̀ ọ̀kan wa ọ̀rọ̀sán sọ ìgbẹ́ nǹkan kẹ́yìn ọ̀pọ̀lọ̀ lọ́tọ̀ sí ibi omi tó bá yọrí fún kó tún wá padà wọ̀ ẹ̀lú ẹ̀ tàbí ó tún sọ fún bẹ́ẹ̀ bú omi omi láti fi ṣe àlùbàlà ó ní ṣe yẹn ní ìṣúwàlà tí àwọn bá tọ̀ ọ̀nà because àwọn ènìyàn bá tọ̀ ọ̀bẹ ọ̀sọ̀pẹ́ tọ́da ọ̀bẹ akànnú ìwà gẹ́gẹ́ bí ẹ̀rí fún wa ká lè ma àwọn tó yẹ pé ojú ọ̀rọ̀ báyìí ni wọ́n sọ pé àwọn ti bá ọlọ́sùn ọ̀rọ̀ àtàlá lò. àwọn tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ẹ̀sìn àwọn tí ọ̀wà rí bẹ́ẹ̀ wá pọ̀ rẹ̀rẹ̀ ó ní òkè tó kún tí àwọn ọ̀dọ̀ ìrí ìyàgbé lórí òun náà ni nǹkan tọ́jọ́ wípé kọ̀fẹsẹ̀ mílẹ̀ ìgbà míì bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ náà òun ni màá tún tẹ̀sùn àjù tọrọ ọwọ́ àbá ń tọ́jú àrírẹ́ mi àyàfi bí àlàmọ́ni ọ̀rọ̀ sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ̀ ìrìyà tí wọ́n sọ pa pé gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ba ìrún lẹ̀ tí ìrún bá yẹn lọ́mọ lọ tí èsì kó sùn lọ tí ọ̀lẹ́ skills kan tọ́jọ́ pé àtẹ́ ẹ̀wọ́ ni kò ní sàn padà ṣùgbọ́n mẹ́ta lẹ́yìn kọ́ ni níta mẹ́fà lónìí àti ẹni ọ̀pá sọ́padà ẹ̀kí ni wọ́n sọ ọ̀pọ̀ àti àṣìgbà wo ẹ̀rí wo bíyìn látúrí ẹ̀dí tá a sì rí alákùnrin àwọn gòríyà ní téèyàn bá ṣe masturbation àlọ àwẹ̀ rẹ̀ bàjẹ́ wọ́n ní kí nẹ́rí wọ́n ní táwọn ìdí wípé kò sí ẹ̀rí fún Al-Qur'an kò sí ẹ̀rí fún hadith nítorí pé jìmáwù òní ẹ̀dá àkọ́kọ́ àti ìsúnmọ́ obìnrin tí o bá ìdọ̀gbọ́ yé òní aṣọ fún wa ṣùgbọ́n nígbà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ àti wọn sọ̀rọ̀ yìí àti àwọn Imam Ali Imam eh, Abu Hanifa rahimahullah ta'ala Imam Shafi Imam Ahmad àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ àti wọn ti lọ́pọ̀lọpọ̀ pàwọ́n pọ̀kẹ́ àwọn eléyìí ń fi ẹ̀rí wọ́n fi ń challenge wọn nígbà náà ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n padà wá sọ yìí wọ́n mú tọ̀kan wá àwọn ọ̀dọ̀ ìrìyà ó nítorí pé ṣáhùwà alistimunawi kò kó ìpẹ́ àlè fi sọ wípé ààwẹ̀ lágbájá báyìí ọba di òpónú nínú àwọn àfáà àlùmọ̀ àṣírọ́nù bàbá wa ibùdó ẹ̀mí ìtọ́jú ọ̀gbọ̀n ọ̀dà wọ́n ní nígbà táwọn náà ní kàkínní ọ̀dà àwọn láàbù púpọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run jẹ́ kí àwọn òní nókútọ́ pàjáde bẹ́ẹ̀ wípé àdìsí náà ẹ̀rí ń bẹ láti ran aya láti ran Quran àti hadith wípé ọjà rẹ̀ wọ́n ní kí ni àwárò níbẹ̀ nítorí pẹ̀lú pé síbẹ̀ lọ́sọ̀ọ́sọ́ ni pé ká má sùnmọ́ obìnrin kò sí bí omi ó sì bóde tí ò ní bóde pẹ̀lú ṣáwa fúnra nábì gangan lọ́wọ́ aṣọ wípé Allah subhanahu wa ta'ala gan pè ní ṣáwà gbogbo ọ̀nà tó yọ gbà bóde yàtọ̀ lùtọ̀ àhàwù wáṣà ọ̀tàwù wáṣà wàtàwù min àjì kò jẹ kò mu àti adùn ara rẹ̀ tí mo fi sára rẹ̀ so gbogbo ọ̀nà tí yàn bá bàjẹ́ kí omi ògbóde nígbà tí èèyàn sì wà nù àwẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ o èdè mi fi ń sin lọ́wọ́ jùmùúrù sọ yìí tá a sọ padà rí ẹ̀rù nínú àwọn tí a sọ sí nínú tọ́ba ní sọ̀kalẹ̀ sọ̀rọ̀ wa tó ń gbọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ wò àlẹ́ káwá padà síbi àdéhù àlàkè ibùn sọ̀rọ̀ à ń sọ ní ìsinmi pé àlùbálábà kò sì ṣá téèyàn bá wá ń fomi ṣe ó ń fomi ṣe lómi bá ń kó sílẹ̀ náà ń gbá ròyìn ọ̀pọ̀lọ̀ ni o àbí èèyàn ń sàlùwàlá lọ ó ti ṣe mẹ́ta tí ara tó ti fi mú òòrùn mú gbogbo ẹjẹ lẹ́nu ah ilé orí orí rẹ̀ ò sí rẹ̀ lọ́ba tó fi ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yọ̀ kàṣí ó fi ẹlẹ́ẹ̀karùn sẹ́yìn pé wọn ọ̀yọ̀ dákúndé ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn kí ni ìdájọ́ ẹni tó mi bá kó sí lẹ́nu láàrin one to three yẹn kan ṣe ọ̀bà aláwọ̀ tàbí ẹni tí omi bá kó sí lẹ́nu láàrin four to five ọlọ́sìn ní márùn-ún àkọ́kọ́ àníkọ́ ẹ̀dá kí ni kọ́ídà ń sọpa kọ́ídà ń sọpa wípé kúlù máa ń dàwọ́ tábà àlálìmọ̀ àdúrónì fàlẹ́ ìsàlímọ̀ bìmúni lẹ́kàsí kúlù máa dàwọ́ tábà àlálìmọ̀ àdúrónì fàlẹ́ ìsàlímọ̀ bìmúni gbogbo nǹkan tó bá ṣẹ̀ wá láti bí n tá a yọ̀ǹda fún nínú ẹ̀sìn ìtọ́ bá lè wú bóde ń ọlọ́run ló ń wọ́n sàmùkú wa pẹ̀lú òkú ọlọ́run ajá wípé wà tu tiri gbogbo ògbà tó bá lè kó sí yàn lẹ́nu torí kọ́lọ̀ yíyọ̀ ń da fún akáfínú kódà ìbá ìjẹ̀nu àwẹ̀ torí asa asa asa sọ̀rọ̀ fún alọ́kọ̀tàlá omi àkọ́tí mo mú lọ ẹnu ṣé yọ̀ǹda fún mi bẹ́ẹ̀ wọ́n yọ̀ǹda fún mi ẹ̀ẹ́kẹ́jì tí mo mú lọ mú ṣé yọ̀ǹda fún mi yọ̀ǹda ẹ̀ẹ́kẹ́ta ṣé yọ̀ǹda fún yọ̀ǹda ní tó bá lè kó sí mi ní orí láti bẹ̀ tó wá gbàbẹ̀ bọ̀ sínú ọkùnrin mi àjẹ́ wípé gbogbo ń tọ́ bá ṣẹ́yọ láti bí ń ta yọ̀ǹda fún ni ń tọ́ ṣẹ́yọ ìyọ̀ǹda ń jẹ parẹ́ ìyẹn ò a ṣùgbọ́n ìtọ́ lọ ṣe ju mẹ́ta lọ kọ́ ibi tó mi ti wá lọ rẹ̀ kó sì lágbárí kìí ṣe ibi tí wọ́n yọ̀ọ̀dá fún ibi ìtọ́wọ́ ara rẹ̀ àwọn àfáàní wa padà sí ibi kọ́sìdò wà níyà sí àníyàn rẹ̀ ní wípé ọfẹ́ jáwẹ̀ rẹ̀ kọ́ lẹ́ni ẹ̀kọ́ fẹ́ jáwẹ̀ ìdán láàtúbù pẹ̀lú ìbàdá àti ìbàdìlá ìlà àgbẹ̀dẹ̀ ẹ ọlọ́run làwọn èèyàn sẹ́sìn fún kì sẹ́yìn ẹ mọ́ bẹ́sìn àwọn èèyàn jẹ àti tẹ́ ẹ bá lẹ́yìn lọ́jọ́ ọ̀gbọ́n ìdán ọ̀pẹ tọ́ba wá jẹ́ pé àwa fún nínú dúró ẹ̀yìn ọ̀sálì màmá jà wẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí bẹ́lẹ́mì rẹ̀ náà ní wípé yóò pọ̀ lára ilé yìí dé gbé ba pé ló ń talé ni tó sì jẹ́ pé ọ̀nà tó rò pé ó lè rọrùn torí pé lọ́tún ló sì àwọn èèyàn rọ kiri káàrẹ̀ gbogbo bóyá wọ́n wà níbi tí èrò pọ̀ lè yọ omi mu nínú kankan àárín àtọ́lọ́wọ́ rẹ̀ wá ìdí èmi mo ní torí àmàlù sèrèjò bẹ́ẹ̀ àbúlé tọ̀rọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ kan tó pamọ́ láàrin ìlú àti olówó rẹ̀ tá a bá wá ní àbújáde láàrin ìyẹn kí ni ìdájọ́ ọtẹ tí wọ́n báyàwó rẹ̀ ṣe nínú ọ̀rọ̀ kan àtọ̀jáde lára rẹ̀ ṣùgbọ́n mẹ́díù jáde èyí tí máa ń wá ṣáájú kí èyí tọ́lọ ń fi tọ́jọ ìparí ọ̀fẹ́kẹ̀ẹ́ tọ́kì ìbá dojú ẹ̀tẹ̀ tí èèyàn da orí wòlò omi tí ọmọ àdàdé gbé ń bòlè ni mo yàn èyí tí kọ́kọ́ máa ń jáde pẹ̀lú ìbẹ̀rẹ̀ ìmọ̀ fíìlì adùn lára ẹlẹ́tọ̀ èèyàn tó bá yẹ pé ń lọ jáde pẹ̀lú ẹ tó kìsì ìyàwó rẹ̀ tàbí ń tìmọ̀ ìyàwó rẹ̀ àkọ́kọ́ ìkìsì ìyàwó ẹni nínú Ramadan kò sí nǹkan tó burú mẹ́ ọjà arúgbó ni o ọjọ́ lọ ni o ẹnìkan lọ arúgbó ni àní ìṣòro lè kíṣì àwọn obìnrin lọ́sàárọ̀ àní ìyẹ̀wò pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kan tó dé bóòlù èmi náà nàbí àní ìní máa dàwọn tiẹ̀ nígbà táwọn ẹ̀jẹ̀ yọ̀ǹda ọjà arúgbó ẹni tí wọ́n yọ̀ǹda fún ọjọ́ ọdọ̀ àti ìdí ọ̀pẹ̀sẹ̀ mọ́lẹ̀ ọjọ́ ọdọ̀ ni o ọjà kẹ̀kẹ́ ni o ṣùgbọ́n ìyá wa ń ṣà ọ̀rọ̀ bí yàrá ọ̀dọ̀ náà ọ̀gọ́ wa mọ́lù sàṣà àmọ́ kíṣì àwọn ọ̀rọ̀ àtàwọn obìnrin ní ṣùgbọ́n ànàbí kánà àmúlákàlẹ̀ ìrìbìyìn ṣùgbọ́n kò sí irú tánàbí lè máa ṣe tí ọpọlọ rẹ̀ ó sùn lọ. sọ́nà wa tó ń bẹ́ wọ́sọ̀rọ̀ màálé ọ̀ká pẹ́ẹ̀dé rẹ̀ kádùmọ̀ yàwó ẹni nínú Ramadan kìí ṣe àrọ́rùn ṣùgbọ́n tí èèyàn bá mọ̀ wípé ọ̀ká pẹ́ẹ̀dé ara àwọn kó kọ́dà bọ́bá lè máa lórí ìgbà àwọn ẹ̀ta ogun kákó bọ́lọ̀ ń ṣe sùn tiẹ̀ ṣùgbọ́n ìwà máa báyàwó ẹni sílẹ̀ nù Ramadan omi ìta wá sọ yìí ọwọ́ ajá yìí láti pé ní àlè má bí wù sí àwọ̀ èèyàn bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ìyàwó nínú rahman àwẹ̀ ń tọ̀ kọ̀bàjẹ́ o ìyẹn lọ́pàá tó jẹ́ wípé nǹkan mẹ́ta ń rìn papọ̀ láàyè kankan náà ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta sì yàtọ̀ síra wọn èsì ọlọ́mọ bá mi alimọ̀lẹ́ yìí omi kan ní tí ń dàgbàrà lẹ́yìn tó fi sàmúlẹ̀ jù tọ́ ìrìn gọ́sùlà jẹ̀míìrì ìbájáde ṣùgbọ́n tó bá jáde ó ti sọ ìwẹ̀ gbogbo ara ó sọ di ọ̀ràn yà fún yà tí màá ní ìwà ti jáde ó sì má ó sì wá ìdájọ́ rẹ̀ nọ́ọ̀sì máa sì rí pé gbogbo ara lẹ́wẹ̀ wàlìmọ́tì ìwọ́mi ìta wá ń sọ pé wọ́n máa ń jáde ní ìbẹ̀rẹ̀ ìfẹ́ máa bẹ̀rẹ̀ àdùn òun tiẹ̀ kèé ṣe omi tọ́mọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ láàyè ìdìbò ìlà bọ́sílà má wákọ̀ ààrẹ tó bá jẹ́ pé aṣọ kí ni ìdájọ́ rẹ̀ ń di aṣọ tó bá tasásọ ààrẹ ìbọ̀ súnà nẹ́bí jù lè kéèyàn òfin òfin sọ́wọ́ báyìí kó sì fi sàṣọ ìbáyìí lọ kí òun rẹ̀ kọ́lá kò ní ìdí kọ́ wá pẹ̀lẹ́ ẹ̀rọ ojú ẹ̀ mọ́tò rẹ̀ ànẹ́jọ́ ìlú pápọ̀tì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ yóò dín òpọ́sílà ìdákàlẹ̀ wọ̀lú ó ń tẹ̀yẹ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tábà tiẹ̀ nígbà tá a bá fọ nǹkan ọmọkùnrin tán ojú òsàlẹ̀ rẹ̀ náà ẹ̀gbọ́n ọ̀fọ̀ torí pé ó gbé pẹ́ẹ́lí ó súnmọ́ màníyù ní ìdájọ́ ṣùgbọ́n kọ̀tọ́ torí pé ọ̀gá rẹ̀ ti ṣe ẹlẹ́ẹ̀kẹta ó ṣe àlìbáwọ́lù ẹwì mà ọwọ́ bí ó ti bó lè sọ ìnáyí ẹ̀kọ́ ṣùgbọ́n bí wọ́n bá ta sí ìyá sọ fífọ̀ wà lóhùn kì í ṣe báàbù ni wọn. na alimamiyu yìí tómi ìbáwá jáde la sọ pé sọ́kọ́ jáde ṣáájú kótó ìgbé màdé yìí ọ̀wà gbogbo bá ṣe bí ọ̀jáde tó yàrá ọkùnrin yàrá obìnrin ni kéèyàn ọ̀kan lọ lè tá a bá lásán ni kọ́ máa bá rẹ̀ lọ ṣùgbọ́n o ẹni tó bá yàwó rẹ̀ sí é dírú ààyè yẹn alùpàlà ayò ọ̀bàjẹ́ àwọ̀ ẹ̀rọ ọ̀bàjẹ́ ṣùgbọ́n àwa tí a tún lè mú mọ́ra náà débi pé ilé ọ̀yẹ́ salomandáná ti lè ìgbọ́lọ́ ń irú sọ́yìnbó wa tó lórí òkú òbí ètò ìlọ ṣùgbọ́n àwẹ̀ rẹ̀ ò sì kéde o àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ọ̀dà àsìkò náà wá wà yìí àsìkò kan tí ó wọnú ara wọn bàtàbàtà yìí kò sóòsàn ìsinu ṣé àwọn eléyìí náà bàjẹ́ ta ló ń tọ̀ ẹni tí ń jẹun tọ́wọ́ àrùn wípé àlùfáàjà yìí ti là àwọn àfáà ní masala ọ̀gbẹ̀lẹ̀gẹ nítorí pé ẹ̀ka márùn-ún ní ẹ̀ka márùn-ún òní ọ̀rọ̀ ní. ẹ wá wo ìké ọlọ́run sọ́la nínú gbogbo ẹ̀ka márààrún ẹyọ kan náà wà á lè àwẹ̀ yẹn ti bàjẹ́ bẹ́ẹ̀ nínú òkè ọlọ́run. àkọ́kọ́ ẹ̀yìn tó wá pé ń jẹun wàtàyà kọ́nà ànà ìfàjọ́ làbíyàn tó bá àtúntò ṣùgbọ́n ó dá lójú wípé ájíwò ètí ìlà pẹ̀lú àwẹ̀ rẹ̀ lálàáfíà ta ló ń tàn ó ti mọ̀ wípé five oh five ìsọ eré àtàmì o ní eré àti tiwa five oh five ìmọ̀ àti ẹ̀jẹ̀ sàrí ní five eleven mo mo tàbí òun náà dáadáa five oh five five oh four káyọ̀ bí ìjà àrùn fara àwọn kankan sí ìjẹba ìnìfàjíwò ìrọ̀lọ́ ti àwọn five oh five ó nà kó five oh five ló ń lè jẹun náà ọwọ́ abẹ́rẹ́ sí ń jẹ sàárì ní four thirty ó sì parí ẹ̀sìn ten to five ìdàkùnta ní ojú àwọn èèyàn gbogbo mìíràn gbogbo sàárì ìbẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ ọ̀dà lójú pin pé ṣáájú fájírù ni òun jẹun àwọn èèyàn lálàáfíà ìdájọ́ àkọ́kọ́ yẹn ìdájọ́ àkejì òun lẹ́nu tọ́jọ́ wípé ń jẹ sàárì wàhùwà mùtàyàkì ló ń ó sì dá lójú àná ìfàjìrò tọ́ọ̀lì ló ń wípé àlùfájà rí ń yọ lọ àlùfájà rí ń yọ lọ tọ́lú wọn dára wà dárò kápẹ́tì kámọ́sálí ẹ̀rọ padà ní ìjọba ilé alọ́sọ̀rọ̀ yìí ta aṣọ iná mọ́sàbà ní bàbá ìkàsí wọ́n jẹ́ kó sórí ọ̀nà tá a lè gbàgbà wẹ̀ tẹ́ ìgbàlówọ́ wa ìwọ náà ló lè ṣe ń rọrùn pẹ̀lú kọ̀ọ̀kan wa dákun bá dákun sọ rẹ̀ èyí tó bá jẹ́ wípé wọn kọ́ fún anú ìta àti ìgbàgbẹ́ táàmà Allah subhanahu wa ta'ala àà tẹ́mu ní ma tàṣàwọ̀ fún bìtì wà ní ìdàkà fún mi kìtà èyí tó bá wọ̀ ọ́ parẹ́ èyí tó bá wọ̀ ọ́ fílẹ̀ dákun sànú wa mọ́sà bá ní ti padà dákun sọ rẹ̀ kápẹ́ à ní kàkà tí a yọ kó o pa mọ́jẹ̀ wọ́n yọ kó o pa níwájú dákun sọ rẹ̀ wá jẹ́ kí á wà ní ẹ̀ lọ́ọ́ gbà lẹ́rú sàlùkí ọmọkẹ́ ìtọ́jú parí alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي